adáwọ̀pẹ́ fún olúwa ọba tí ó fi wá mọ́nà ọba tí ó tọ́ wa sọ́nà lọ sí ojú ọ̀nà ẹ̀sìn Islam adúpẹ́ fún olúwa Allah subhanahu wa ta'ala lórí lílọ bíbọ̀ wa adúpẹ́ fún olúwa Allah subhanahu wa lórí jíjẹ múmu lórí níná lílò lórí àlàáfíà wa àti gbogbo àwọn ìkẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lórí ẹnìkọ̀ọ̀kan wa eléyìí tí olóńkà لقوله تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها nítorí gbọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala eléyìí tí ọlọ́run ọba tó fi mọ̀ wá nínú gbọ́dọ̀ náà wípé tí a bá ń ka àwọn ìkẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala le ní lórí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní àlè kátán ọlọ́run bá ní tẹ́ bá ń ka àwọn ìkẹ́ ọlọ́run bá àwọn àánú ọlọ́run bá àwọn ìdẹ̀ra ọlọ́run bá ọlọ́run bá lẹ́yìn kátán níbi táwọn anabi sallallahu alayhi wa alihi wa sallam atọrọ fún àwọn aráàlú àtàwọn sọ̀hábà àti gbogbo olùrin ojú ọ̀nà anabi sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ ìkẹyìn. a gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin a wa kú dédé àsìkò yìí adẹ̀kíwa kú alaja oṣù Ramadan bákan náà kíwa kú ah, àṣekù ọdún abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kójọ jàre kó jẹ́ kí a ṣe àmọ́dún kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àdàbẹ̀lú Allah subhanahu wa ta'ala kí ó ṣe wá ní ìkan nínú àwọn ẹrú tí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lórílẹ̀ àlàyé abẹ́lú Allah subhanahu wa ta'ala kọ́mọ̀sí Ramadan yìí eléyìí tá a gbà ní ìkẹyìn Ramadan eléyìí tá a gbà nínú ìsẹ̀mí ayé wa bákan náà abẹ́lú Allah subhanahu ọdún tí a ṣe tán yìí kọ́lọ́run ọba kọ́mọ̀ ṣe ní àtìgbẹ̀yìn kọ́lọ́run ọba ní ṣe ní ìkàtí ó kù nínú ìgbésí ayé wa kọ́lọ́wọ́n bá kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú sẹ̀mí ayé kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó má ṣe ní àṣemọ̀ fún ìkọ̀kan wa. bákan náà à ń kíra wa káàbọ̀ síbi ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó máa ń wáyé láti nù tíra Fathul Majid àbí tíra Al-Qawlul على كتاب التوحيد القول المفيد على كتاب التوحيد إليك وبوا محمد صالح العثيمين الفقيه الأصولي المحقق المدقق رحمه الله تعالى ففي سليترا بباوا العلامة إمام الدعوة المجدد الشيخ الإمام محمد بن عبد الوهاب bin suleiman atamimi alnajdi tírà yìí ni tírà tí a máa ń kà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ti ọjọ́ òní eléyìí tó yẹ sí pé a dá tírà náà dúró fún àsìkò Ramadan nítorí àsìkò tí ìdánilẹ́kọ̀ọ́ yìí máa ń wáyé kò ní rọ̀ lọ́rùn ní Ramadan láti máa bá àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn lọ àti nítorí àwọn wàdọ́ ipò Ramadan àwọn iṣẹ́ inú Ramadan eléyìí tí ó máa kó àìrójú bá wa eléyìí tí ó máa dí wa lọ́wọ́ eléyìí tí ó máa kún wa lójú àti ò ní jẹ́ kí a lè láǹfààní àti máa tún fi eléyìí tí a ti ń bá yìí láti tún máa fi kàn àwọn iṣẹ́ yẹn àwọn iṣẹ́ tó pọ̀ ni nítorí ìdí èyí òun ló fà tí a fi dá ìdánilẹ́kọ̀ọ́ yẹn dúró lásìkò Ramadan eléyìí báyìí wá ní ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ lẹ́yìn Ramadan eléyìí tí ó máa wáyé láti nà síra yìí nítorí ẹ̀ ní a ṣe ń fi àsìkò yìí kí ẹnì kọ̀ọ̀kan wa káàbọ̀ padà síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí bákan náà ká tó dúpẹ́ fún olúwa Allah subhanahu wa ta'ala lẹ́ẹ̀kan sí ọba tó jẹ́ sí wípé ó tún yọ̀ǹda fún wa ọba tó tún ṣẹ́wà kù ọba tí ó tún dá wa sí ọba tí ó tún ṣe rọrùn fún wa láti tún máa pàdé lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí lẹ́yìn ìgbà tí a ti dá a dúró nígbà tí Ramadan ń bọ̀ nígbà tí Ramadan wọlé a dá ìdánilẹ́kọ̀ọ́ yìí dúró. ìran kan wa sọ́dọ̀ ọlọ́run ọba ta'ala ọ̀nà ní pé tí Ramadan bá ti lọ á tẹ̀síwájú ṣùgbọ́n eléyìí agbára wa ọ̀ka bẹ́ẹ̀ a ní lórí ẹ̀ akàǹtà máa bẹ́ẹ̀ à ń sojú kòkòrò pé kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala àti ó bẹ́ẹ̀ fún wa ni à ń sojú kòkòrò lọ́dọ̀ ọlọ́run ta'ala dípé kọ́lọ́run ọba kó ṣe ń rọrùn ọlọ́run bá wa jẹ́ kí ìtànmọ́ wa yẹn ìran kan wa yẹn ọlọ́run bá jẹ́ kó ṣe déédéé èròǹgbà tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ó ṣe wá lẹ́ni tí ó tó máa tẹ̀lé ó sì tẹ́wà kù bá a ṣe ń tọrọ bá tí èèyàn bá gbàgbọ́ yìí tí èèyàn bá sì mọ orí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. àlẹ́yìn náà a máa tẹ̀síwájú láti ojú owó ẹlẹ́ẹ̀kejì lé ní ogójì page forty two láti ojú owó yìí ni a ti tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ ní alẹ́ yìí pẹ̀lú gbọ́lọ́run ọba Allah subhanahu wa nítorí pé ojú owó yìí náà níbi tí abá ìdánilẹ́kọ̀ọ́ yẹn dé lábá ìdánilẹ́kọ̀ọ́ yẹn dé. wọ́n ní ma àìdà bihi ila ibadihi wa hiya ibadatuhu subhanahu wa ta'ala wal qiyamu bi amri kama qala azza wa jalla ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعذرتموهم وأقرضتم الله قرضا حسنا wọ́n ní nǹkan tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó pa àwọn ẹrú ẹ̀ láṣẹ máa ha ìdàbí ní ìlà ìbàdí àdéhùn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wà áhìdùlọ́ sábà padà sí page 41 nísàlẹ̀ page 41 wà áhìdùlọ́ eléyìí tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala tí ó fi mà wá nínú tí a ń bá ilé ìtọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala bá wa sọ̀rọ̀ nínú a ń bá bọ̀ àti wa ta'ala àdéhùn òun náà ni ma ahida bihi ila ibadihi òun náà ni kàtí ọlọ́wọ́ bá Allah subhanahu àdéhùn tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ṣe pẹ̀lú àwọn ẹrú ẹ̀ eléyìí tó ṣe fún àwọn ẹrú ẹ̀ àti ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tọ́lọ́run ọba àdìkẹ́lá pa àwọn ẹrú ẹ̀ wa hiya ibadatuhu subhanahu wa ta'ala òun náà ni jíjọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala mímọ́ jọ́sìn fún ọlọ́run òun náà ni àdéhùn ọlọ́run bá àtàtẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́run bá pa àwọn ẹrú ẹ̀ wàlùkìyàmù bíi bákan náà àwọn àti ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ká máa tẹ̀lé ká máa tẹ̀lé àwọn àti ọlọ́run bá ta'ala ká máa ti àwọn àṣẹ ọlọ́run ọba ká máa gbé àwọn ọlọ́run dúró òun làwọn àdéhùn ọlọ́run ọba ọba kàmá qala ta'ala kàmá qala azza wa jal ẹgẹ́ bí ọlọ́run ọba ọba abiyi ọba tí ó gbọ̀ngbọ́n ẹgẹ́ bó yẹ sọ ọlọ́run ọba ní wa laqad akhadha Allahu mithaqa bani Isra'il ọlọ́run ọba ní dájúdájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti gba àdéhùn tó kápá lọ́wọ́ àwọn ọmọ Israẹli dájúdájú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó gba àdéhùn tó kápá lọ́wọ́ àwọn ọmọ Israel wa ba'athna minhum ithnay ashara naqiba ọlọ́run bá Allah subhanahu wa ta'ala dẹ̀ pa ànábì Musa alayhi salatu wa láṣẹ wípé kí ó yan olórí méjìlá fún àwọn ọmọ Israel wa ba'athna minhum ithnay ashara naqiba ọlọ́run bá ní àwa gbé àwọn olórí méjìlá dìde láàrin wọn eléyìí báyìí ni àtẹ́tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa pa ànábì Musa alayhi salatu salam wípé kó ya àwọn olórí méjìlá fún àwọn ọmọ Israel nítorí pé àwọn ọmọ Israel kúrú wọn àwọn ìdílé wọn eléyìí tí wọ́n pín sí àwọn ẹ̀ka tí wọ́n pín sí méjìlá ni wọ́n ìdílé kọ̀ọ̀kan àwọn ẹ̀ka kọ̀ọ̀kan pẹ̀lú lórí kọ̀ọ̀kan tọ́nà ọba Allah subhanahu ní Musa kó yàn fún wa ni bai ìdílé báyìí ẹ̀yin fárẹ̀lú báyìí olórí báyìí olórí so àwọn kùrú ẹ̀wọ̀n méjèèjìlá ọlọ́run ọba Allah subhanahu pa Musa láti kó yàn Naqib yẹn ni pé kó yàn Arif olórí kó yàn fún wa. ọlọ́run ọba inni ma'akum dájúdájú èmi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mo wà pẹ̀lú yín màáyà tọ́lọ́run ọba àlekèlá sọ́ńbì òun náà ni al-ma'iyyatul khassa ma'iyyatul ta'yid wan-nasr wíwá pẹ̀lú ẹni bíbẹ pẹ̀lú ẹni ilé ìtọ́jẹ́ ti tẹ̀ta ọlọ́run ọba àlekèlá wà pẹ̀lú wọn pẹ̀lú àrántí rẹ̀. ọlọ́run bá wà pẹ̀lú wọn pẹ̀lú ìkúnlọ́wọ́ rẹ̀ ọlọ́run bá ní inni ma'akum dájúdájú èmi ọlọ́run bá Allah subhanahu wa mú wa pẹ̀lú ẹ̀yin ọmọ Israel aránsẹ́ mi ó ń bẹ pẹ̀lú yín mo wà pẹ̀lú yín pẹ̀lú aránsẹ́ mi mo wà pẹ̀lú yín pẹ̀lú ìkúnlọ́wọ́ mi ọlọ́run bá ní la in ọlọ́run bá ní tẹ́ ẹ bá ń dúró èmi ọlọ́wọ́ bá lékè lọ́mọ wà pẹ̀lú yín làyín akọ́mtumù sọ́láàtà tẹ́ ẹ bá ń gbèrò dúró. wà á tẹ́ ìtumù zakata bákan náà tẹ́ yọ zaka èmi ọlọ́wọ́ bọ́mọ wà pẹ̀lú yín. wà á mẹ́ntum bí rúṣùlì bákan náà tẹ́ gba àwọn òjíṣẹ́ èmi ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala èmi ọlọ́wọ́ bọ́mọ wà pẹ̀lú yín. wà á zàrtumuhum wà á tẹ́ẹ̀dẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ tẹ́ ń ran àwọn ìmì Allah subhanahu ta'ala lọ́wọ́ lórí bí wọ́n ti jíṣẹ́ ìmì ọlọ́wọ́n ọba tí wọ́n ti jẹ́ lájẹyọrí lórí bí wọ́n ṣàṣeyọrí níbi ìmọ̀ Allah ta'ala bá ń wà tẹ́ bá ń kún wọn lọ́wọ́ ràn wa wa aqradtumullaha qardan hasana àti nígbà tẹ́ ẹ bá náwó sójú ọ̀nà èmi ọlọ́run ọba nítorí pé gbogbo àwọn nǹkan tí ẹ bá ná sójú ọ̀nà ọlọ́run ọba bi mathabatil qard yípo gbìyàn yá ọlọ́run ọba lọ́wà torí pé ọlọ́run ọba lọ́sùn fáwọn ọ̀tá lọ́ọ́ padà san nǹkan yẹn fún yàn ọlọ́run ọba lékè lọ́ọ́ padà san yẹn rẹ̀ eléyìí tó lóore ju déyàn ná kọ́lọ́run lọ́sùn fáwọn ọ̀tá bí ẹni pé yẹn yá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni lọ́lọ́run ọba ìdí láti pé ìnáwó sójú ọ̀nà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní ìyá ọlọ́run ọba lówó ní iyá tó dáa wa aqradtumullaha wa aqradtumullaha qardan hasana ọlọ́run ọba ní ti ẹ̀dẹ̀ ńná sójú ọ̀nà èmi ọlọ́run ọba Allah subhanahu wa tẹ́ ńnáwó sójú ọ̀nà èmi ọlọ́run ọba náà ó fi rinlẹ̀ nínú àyà yìí wípé òun gba àdéhùn tó kapa lọ́wọ́ àwọn ọmọ Israel àdéhùn tí ń bẹ láàrin àwọn Israel àtọ́lọ́wọ́ ọba Allah subhanahu lílé àdéhùn yẹn ní àdéhùn tó ni fún agbọ́dọ̀ yápa rẹ̀ òun náà ní pọ́lọ́wọ́ ọba Allah subhanahu ní òun ọlọ́wọ́ bó máa ràn òun ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mọ̀ fún wọn lọ́wọ́ tí wọ́n bá ti ń gbé ìrun dúró tí wọ́n bá ti ń gbé ìrun dúró bákan náà tán yọ zaka bákan náà tán gba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ bákan náà tí wọ́n lè ràn wọ́n lọ́wọ́ lórí bí wọ́n ti tàṣeyọrí níbi ìjíṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí wọ́n sì náwó sójú ọ̀nà ọlọ́run wọ́n ní hadha mithaqun min janibil makhluq àdéhùn tó kápá ni mẹjáàlìbí mọ̀kúlù eléyìí tó jẹ́ sí pé lábala tàwọn ẹ̀dá òun làdéhùn yẹn ti ń wá sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àdéhùn tí ó jẹ́ tabala tàwọn ẹ̀dá sọ́lọ́run ọba nìyẹn àdéhùn yìí dẹ̀ ni àdéhùn tó kápá ni mẹjáàlìbí mọ̀kúlù eléyìí tó jẹ́ sí pé látọ̀dọ̀ àwọn ẹ̀dá ni ti lọ sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa gbọ́dọ̀ ọlọ́run ọba tó wá sọ yìí pé لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار ọlọ́wọ́n bá ní tẹ́ẹ̀ bá ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí àwọn àdéhùn eléyìí tí àwọn ẹ̀dá tí wọ́n bá ọlọ́wọ́n bá ní kẹlá ṣe tí ń bẹ láàrin àwọn ẹ̀dá sọ́lọ́wọ́n bá tó látọ̀dọ̀ àwọn ẹ̀dá ni àdéhùn yẹn ló ti lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá lọ tẹ́ ẹ bá ti ń ṣe àwọn nǹkan yẹn láwùká ìrọ́nà ẹ̀kùn tẹ̀yí àtìkù ọlọ́run bá lé mi ọlọ́run bá lọ subhanahu wa ta'ala dájúdájú èmi ọlọ́run bá màá máa parẹ́ fún yín àwọn aburú yín àwọn ẹ̀ṣẹ̀ yín màá máa parẹ́ fún yín. wala udkhilannakum jannatin tajri min tahtiha al-anhar àti bí dájọ́ jẹ́ èmi ọlọ́run bá àwọn ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ọlọ́run bá màá fi sínú àwọn ọgbà àlìjánná màá fi yín sínú àwọn ọgbà àlìjẹ́nà màá mú yín wọ àwọn inú ọgbà àlìjẹ́nà tajri min tahtiha al-anhar àwọn ọgbà àlìjẹ́nà tó yẹ pé àwọn akérèmọdò wọ́n ń tàn lábẹ́rẹ̀ wọ́n ní eré ìbáyìí àrínà suratul Maida àyà ẹlẹ́ẹ̀kejì láyẹn náà ni ìparí àyà yẹn náà ni wọ́n ní hadha min ni nígbàtí àwọn ẹ̀dá àwọn ẹrú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá pé àdéhùn tí wọn eléyìí tí ó wá látọ̀dọ̀ wọn lọ sọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àdéhùn tí wọn fún ọlọ́run bá tó bá pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pé àdéhùn tí ẹ̀ náà lé wọn lórí tó àdéhùn eléyìí báyìí min janibillahi azza wa látọ̀dọ̀ ọlọ́run ọba nìyẹn ti wá sọ́dọ̀ àwọn ẹ̀dá ọba abiyi ọba tó gbangban wàkọ́ọ̀lùhù wọ́n ní gbọ́dọ̀ ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala sọ pé zalikum wassakum bihi la'allakum tadhakkarun àwọn nǹkan tá a kà yìí òun làwọn àtẹ́tọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ń pa yín la'allakum tadhakkarun kẹ́lẹ́ bá jẹ́ni tí ó máa rántí ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala wọ́n ní hadhihi al-ayatu al-karimatu fiha arba'u wasaya min al wọ́n ní àyà alápọ̀nlé àwọn àtẹ àwọn àtẹ mẹ́rin lọ́wọ́ nù áyà yẹn minal khaliqi látọ̀dọ̀ lọ́wọ́ ọba ọba dẹ́dà azza wa jal ọba abiy ọba alágbára ọba tó gbangba áyà yìí kó sínú àwọn wàsọ́ọ́yá mẹ́rin arba'i wàsọ́ọ́yá ó kó àwọn wàsọ́ọ́yá àwọn àṣẹ mẹ́rin láyà yìí kó sínú àwọn àṣẹ wọ̀nyí dẹ̀ ní ọwọ́ látọ̀dọ̀ lọ́wọ́ ọba dẹ́dà ni al alákọ̀ọ́kọ́ náà wàsọ́yà yẹn alwasiyatul ula alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni alla naqruba malal yatimi illa billati hiya ahsan àti aláwọ̀kọ́ tó náà bá rí kílá pa wá náà wọ́n ayàtà ń bábọ̀ inú ayàtà ń bábọ̀ yẹn ni pé a àyàfi lọ́nà tó dáa jùlọ ìyẹn ni pé nǹkan tí ó bá fi mú wa débi owó ọmọ òrukàn tá a fi súnmọ́ owó ọmọ òrukàn ajẹ́pá fẹ́ lo owó yẹn síbi tó dáa jùlọ ni tí nǹkan méjì bá ń bẹ́lẹ̀ ìkan dáa ìkan wá dáa jùlọ tá a bá lo owó ọmọ òrukàn ibi tó dáa jùlọ yẹn la gbọ́dọ̀ sí àgbọ́dọ̀ lọ sí ibi dáa yẹn ibi tó dáa jùlọ yẹn la gbọ́dọ̀ sí. a ti sàlàyé fún wa wípé fún bí òwò kan mẹ́tọ́ pé tá a bá fi owó ọmọ òrukàn ṣe bóyá òwò yẹn ó lérè ṣùgbọ́n èrè rẹ̀ èrè kékeré ni òwò mi wọ́n bẹ tó jẹ́ pé halal lòun náà tá fowó ọmọ òrukàn sí èrè bẹ́ẹ̀ pọ̀ gidi gan tá fi débi owó ọmọ òrukàn yẹn láti fi ṣòwò eléyìí tó wo eré ìtẹ́rì rẹ̀ pọ̀ jùlọ yẹn la gbọ́dọ̀ lọ sí. wàlá taqrabu mala al-yatimi illa billati hiya ahsan. sọ eléyìí ni wàsíyà lákọ̀ọ́kọ́ allah na kuruba malar yatimi illa billati hiya ahsan ọlọ́wọ́ bá kọ́ wá láti pé a kò gbọ́dọ̀ súnmọ́ owó ọmọ òrukàn àyàfi lọ́nà tó dáa jùlọ asaniyatu wàsíyà ẹlẹ́ẹ̀kejì òun náà ni anúfiyal kéílá walmizana bilqista òun náà ni kí a máa pé ó sùn wọn wa ká jẹ́ wa kó máa pé nígbà tá a bá ń yọ òṣùwọ̀n fáwọn èèyàn nígbà tí a bá ń báwọn èèyàn lò pẹ̀lú òṣùwọ̀n nígbà tá a bá ń wa kó pé pẹ̀lú dọ́gbandọ́gba pẹ̀lú déédé kó sùn wa kó ṣe déédé kó sùn wa kó pé kó ṣe déédé eléyìí òun ni àṣẹ ẹlẹ́ẹ̀kejì asalisatu ẹlẹ́ẹ̀kẹta anáàdìlá ìdàkólìnà anáàdìlá ìdàkólìnà àṣẹ ẹlẹ́ẹ̀kẹta ni pé tá ti ń sọ̀rọ̀ ká ṣe ọlọ́wọ́n bá lékẹ́lá láti pé gbogbo a ti ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé àti ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala àdéhùn ọlọ́run ọba agbọ́dọ̀ pé agbọ́dọ̀ pé àdéhùn ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala. wal ayatul ula fiha khamsu wasaya wọ́n ní àyà alákọ̀ọ́kọ́ tí a kà ní báàbù yìí fiha khamsu wasaya àwọn àtẹ márùn-ún ló wà ń àwọn àsọtẹ́lẹ̀ ọlọ́run ọba àwọn àti ọlọ́run ọba tó jẹ́ àsọtẹ́lẹ̀ ọlọ́run ọba lọ subhanahu wa márùn ló wà ń صار الجميع صار الجميع تسع وصايا صار الجميع تسع وصايا a bá fi márùn yìí tábá fi kún mẹ́rin tí a kàtán sí bi ayà láwọ̀kọ́ ta mú wá ní báàbù yìí tábá fi kún mẹ́rin ta kàtán sí ẹ́rìkì gbogbo ẹ̀ padà lẹ́yìn náà ọlọ́wọ́ ọba ọba bíi ọba tó gbangban ó tún wá sọ wípé wa anna hadha sirati mustaqiman fattabi'u ọlọ́ọ̀bá ní àti pé dájúdájú eléyìí tá àtàlàyé fún yín àwọn àtẹ́ta pa yín ó ní ojú ọ̀nì mi ọlọ́ọ̀bá eléyìí tó dúró dọ́gba dájúdájú àwọn eléyìí tá pa yín láṣẹ yìí pé kẹ́ máa ṣe yìí òun ni ojú ọ̀nà mi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala eléyìí tó dúró dọ́gba fattabi'uhu nítorí náà ẹ máa tẹ̀lé ojú ọ̀nà ọlọ́run ọba tó dúró dọ́gba nìyẹn ẹ máa tẹ̀lé. hadhihi hiya alwasiyyatu al'ashira hadhihi hiya alwasiyyatu al'ashira baba Ibn Uthaymin wọ́n ní eléyìí ní àtẹ̀lẹ́kẹwàá mẹ́rin wà nú eléyìí tá a kà tán sìn wọ́n ní eléyìí báyìí tá a bá fi kún eléyìí ó jẹ́ tọ́lọ̀ ọba ń pa wá. wọn ní gbọ́dọ̀ ọba tuntun pé wà á ná ha àdà sí ọ̀ọ́tí gbọ́dọ̀ ọlọ́run tuntun pé àti pé dájúdájú eléyìí ni ojú ọ̀nà ìmì ọlọ́run wọ́n ní yahtamilu anna al-mushara ma wọ́n ní ó kó sínú òun náà ni àwọn tó ti ṣáájú àwọn àti ọlọ́run ọba tó ti ṣáájú yẹn wọ́n ní gbólóhùn yìí kó sínú wípé ìtọ́lọ́run ọba àlékẹ́lá ń tọ́ka sí nìyẹn lè annaka láwùta àmàlìtàwù wọ́n ní torípé tó bá ronú sí dáadáa wajadtahu muhitan bi shar'i kullihi wọ́n ní wàá rí wípé àwọn àtẹ́tọ́lọ́run ọba pa wá yẹn ó ti kó gbogbo ẹ̀sìn sínú ó ti rọ kiri ká gbogbo ẹ̀sìn yẹn yẹn gbogbo ẹ̀sìn pátápátá ni ó ti yípo wọ́n ní téèyàn bá ronú sáwọn àtẹ̀yẹn dáadáa gbogbo ẹ̀sìn yẹn yẹn. ìmọ̀ nẹ́sọ́n nínú kọjá sí wípé ó gbogbo ẹ̀sìn sínú ó sì ràn kiri ká gbogbo ẹ̀sìn pátápátá nẹ́sọ́n ní sísọ eléyìí tó jẹ́ sísọ pọ́nbélé wà ìmà ìmà pé ó gbogbo ẹ̀sìn sínú ní ìtọ́ka tí èsì sísọ ti pọ́nbélé. ọkàn jẹ́ sí pé tá a bá ní ká wo àwọn àtọ́ka yẹn á rí i pé ó ti tọ́ka sí gbogbo ẹ̀sìn yẹn yẹn wọ́n ní ìkànnù méjèèjì ni. wa yahtamilu anna al-murada bihi ma ulima wọ́n ní bákan náà ó tún lè túmọ̀ sí wípé in tí ọlọ́run bá àdíkẹ́ lágbàlérò in tán gbàlérò nínú àyà yìí òun náà ni tá a ti mọ̀ nínú ẹ̀sìn ọlọ́run bá pé ó lè jẹ́ pé tọ́lọ́run bá àdíkẹ́ lágbàlérò tó ń pè ní ojú ọ̀nà wọn ọlọ́run bá tó dúdọ́gba yẹn pé wa anna hadha sirati mustaqima pé àti pé dájúdájú eléyìí ni ìlànà èmi ọlọ́run ọba tó dúdọ́gba wọ́n ló lè túmọ̀ sí wípé ní ti mọ̀ nínú àwọn ẹ̀sìn ọba yẹn náà ọba àlékẹ́ lágbà wípé gbogbo ẹ̀ làwọn gbogbo àwọn nǹkan tá a ti mọ̀ nínú àwọn ẹ̀sìn ọlọ́run ọba yẹn òun lójú ọ̀nà wọn ọlọ́run ọba tó dúdọ́gba. ayi ó túmọ̀ sí wípé haada wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé hadha alladhi ja'akum bihi ar-rasul eléyìí tí ànábì mú wá fún yín yẹn ànábì náà àwọn tó mú wá fún yín tẹ́ ẹ ti mọ̀ yẹn huwa sirati òun náà ni ojú ọ̀nà èmi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ́n ní bí ó ṣe máa túmọ̀ nìyẹn tó bá yẹ pé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn la fẹ́ tu sí tó sì kó ìtumọ̀ yẹn náà sínú bẹ́ẹ̀ pé gbogbo ń tánẹ́bì mú wá fún yín yẹn òun lójú ọ̀nà èmi ọlọ́run ọba ayé at-tariqul musilu ilayhi subhanahu wa ta'ala wọ́n ní tìrọ́ọ̀fù yẹn ìtumọ̀ rẹ̀ ní at-tariqul musilu ilayhi subhanahu wa ta'ala ojú ọ̀nà tí ó dọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òní tìrọ́ọ̀fù tọ́lọ́run ọba sọ mẹ́yìn pé ojú ọ̀nà tí yóò tọ̀ tí yóò fi dọ́dọ̀ ọlọ́run ọba tí ó mú yàn dọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn mímọ́ fún ọlọ́run ọba náà ọlọ́run ọba náà ọba tó ga ni a ma fi ń tì sọ́dọ̀ ọlọ́run ọba ọba tó lójú ọ̀nà yẹn bákan náà a sì ma fi ń tì a ma fi ń ẹni tí ń rin ojú ọ̀nà mi ò jẹ́ ojú ọ̀nà ọlọ́run ọba ọba tó lójú ọ̀nà yẹn tó gbójú ọ̀nà yẹn kalẹ̀ ìgbà mi ò jẹ́ a fi sọ́dọ̀ ẹni tí ń rin ojú ọ̀nà yẹn. níbi gbọ́dọ̀ ọlọ́run ọba tó sọ wípé

oyeba yìí sì ọ̀dọ̀ wọn la fojú ọ̀nà yẹn tì sí pé ojú ọ̀nà wọn là ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ojú ọ̀nà tí wọ́n ń rìn yẹn là ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. wa fi qawlihi níbi gbọ́dọ̀ ọlọ́run ọba tó wá sọ yìí pé siratillahi alladhi lahu ma fi samawati wa ma fi al-ard siratillahi alladhi lahu fi samawati wa ma fi al ojú ọ̀nà ọlọ́run ọba ọba tó jẹ́ sí wípé òun ló ní gbogbo tí ń bẹ ní sámà méjèèje àti ilẹ̀ méjèèje òun lọ́ba tó ní gbogbo ẹ̀ eléyìí tó wà ní suratu Shura suratu Ash-Shura aya 53 huna udhifa ila Allah níbi bíi níbi eléyìí tó wà nínú suratu Shura aya 53 yẹn a fi ojú ọ̀nà yẹn ti sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó dojú ọ̀nà yẹn azza ọba abiyi ọba tó gbangban fa idhafatuhu ila Allah azza wa ìfi ojú ọ̀nà yẹn ti tọ́dọ̀ ọlọ́run ọba ọba bíi ọba tó gbangban tá a fi ti tọ́dọ̀ ọlọ́run ọba lè anahu muslim ilayhi a fi ti tọ́dọ̀ ọlọ́run ọba torí ojú ọ̀nà yẹn ni ó mú wa dọ́dọ̀ ọlọ́run ojú ọ̀nà tá a tọ̀ tá a fi tọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn torí ẹ̀ láyé fi ti tọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí ojú ọ̀nà yẹn tá bá ń tọ̀ ibi tá ولأنه هو الذي وضعه لعباده àti nítorí pé Ọlọ́run Ọba àlékẹ́lá ló gbé ojú ọ̀nà yẹn kalẹ̀ fáwọn ẹrú ẹ̀ pé ká máa rìn torí ẹ̀ láyé ojú ọ̀nà yẹn ti sọ́dọ̀ Ọlọ́run Ọba tó gbé ojú ọ̀nà yẹn kalẹ̀ Jalla wa ala Ọlọ́run Ọba tó gbangba ọba tó ga wa idafatuhu ila salikihi ìwá sí àfi ti ojú ọ̀nà yẹn sí ọ̀dọ̀ ẹni tí ń rìn li'annahum humul ladhina salakuhu àfi ti sọ́dọ̀ wọn nítorí pé náà rìn ojú ọ̀nà yẹn ni torí ẹ̀ láfi ń pè lójú ọ̀nà wọn torí pé ọ̀nà tí wọ́n rìn ni tuntun rẹ̀ la fi fìtì sọ́dọ̀ wọn so taba a bá fìtì sọ́dọ̀ lọ́wọ́ ọba a ti rí ẹ̀kẹ́ báàbù tá a fi fìtì sọ́dọ̀ lọ́wọ́ ọba àbí a ti rí ìtumọ̀ tá a ti torí ẹ̀ fi ju ọ̀nà yẹn ti sọ́dọ̀ lọ́wọ́ ọba nítorí pé ojú ọ̀nà yẹn ọ̀dọ̀ lọ́wọ́ ọba lọ jásí tá a bá ń tọ̀ ọ̀dọ̀ lọ́wọ́ ọba lápàdà jásí nígbẹ̀yìn rẹ̀ àti pé torí ló gbé ojú ọ̀nà yẹn kalẹ̀ pé ojú ọ̀nà tẹ́ ẹ máa tọ̀ tẹ́ bá fẹ́ dọ́dọ̀ mi ọlọ́wọ́ ọba ni nítorí ẹ̀ ló jẹ́ pé à ń fojú ọ̀nà yẹn ti sọ́dọ̀ lọ́wọ́ ọba bákan náà àmọ́ ń fojú ọ̀nà yẹn ti sọ́dọ̀ àwọn ẹ̀dá àwọn tí wọ́n rin ojú ọ̀nà yẹn nítorí pé àwọn ni wọ́n rin ìlànà wọn ni láti máa fi ń tì sọ́dọ̀ wọn so ìlànà kan náà ni gbogbo ìlànà yẹn ìlànà kan náà ni àwa ìlànà yẹn tì sọ́dọ̀ àwọn tí ń rí ojú ọ̀nà yẹn ni a sì lè fi ìlànà yẹn tì sọ́dọ̀ ọlọ́run ọba ọba tó yẹ pé tá a bá ń rí ojú ọ̀nà yẹn sí ọba tó yẹ pé òun ló gbójú ọ̀nà yẹn kalẹ̀. wa anna mustaqiman mustaqiman wọ́n ní haza halun wọ́n ní hazihi halun wọ́n ní gbólóhùn mustaqima ní halun ni ọlọ́wọ́n bá ń sọ ìṣe sí ojú ọ̀nà yẹn fún wa ní pé irú ojú ọ̀nà wo ni hálù ojú ọ̀nà yẹn la sọ fún yìí condition ojú ọ̀nà yẹn ìṣe sí ojú ọ̀nà yẹn nìyẹn hálù yẹn so ibà yìí sìn wọ́n ní hálù hálù min sirat wọ́n ní hálù ni tó wá láti fi sirat yẹn so hálù ló jẹ́ fún sirat yẹn ay ay hala kaunihi mustaqiman ẹ máa rin ojú ọ̀nà yẹn nítorí pé ìṣesí ojú ọ̀nà yẹn ni pé ojú ọ̀nà tó dúró dọ́gba ni hala kaunihi mustaqiman torí pé hala ojú ọ̀nà yẹn ni pé ojú ọ̀nà tó tọ́ ni ojú ọ̀nà tó dúró dọ́gba ni. láwùjájà fíhí fattabi'uhu ojú ọ̀nà yẹn kò sí wíwọ́ kò ọ̀nà yẹn ojú ọ̀nà tó dúró dọ́gba òun lójú ọ̀nà tó yẹ kí ẹ máa tọ̀ kìí sojú ọ̀nà tó bá wọ́ torí pé ojú ọ̀nà tó lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala háàlù rẹ̀ ni pé ojú ọ̀nà tó dúró dọ́gba ni kò sí wíwọ́ ń bẹ̀ nítorí náà oníkẹ́ ẹ̀tẹ̀lé. wa gbọ́dọ̀ ọlọ́wọ́ bá tọ́wọ́ sọ yí pé àti gbọ́dọ̀ ọlọ́wọ́ wala yìí ọlọ́wọ́ bá pa wá ojú ọ̀nà tọ́lọ́mọba àdékẹ́lásá ká máa tẹ̀lé ó ti kọ̀ fún wa ojú ọ̀nà tí ọ̀fẹ́ ká máa tẹ̀lé eléyìí báyìí tafsilun min Allahi subhanahu ìsàlàyé ìfọ́síwẹ́wẹ́ látọ̀dọ̀ ọlọ́mọba nìyẹn torí pọ́lọ́mọba Allah subhanahu ta'ala ọba tí òkè ń fi àwọn ẹrú ẹlẹ́tí lòun yìí pé báyìí ló fi jẹ́ pé àwọn àlàyé ọlọ́mọba Allah subhanahu ta'ala ọlọ́mọba ń pè ní bayyinat àwọn àlàyé tó fojú hàn ní pé báyìí so tafsilat wa kadhalika nufassilu al-ayat wa litastabina sabilu al-mujrimin ọlọ́run bá ní báyìí bá a ti ṣàlàyé léyìí náà láti máa ń ṣe ìfọ́síwẹ́wẹ́ àlàyé nípa àwọn àyàwó ọlọ́run ọba àwa máa ń ṣe bẹ́ẹ̀ nítorí pé àti nítorí kí ojú ọ̀nà àwọn kèfèrí ojú ọ̀nà àwọn ọ̀daràn àwọn oníbídà àwọn ẹlẹ́ṣẹ̀ kójú ọ̀nà wọn lè hàn kétékété ẹ̀rí pé ní ti báyìí ìgbà tọ́nà ọba àdékẹ́lá pa wá láti ojú ọ̀nà tá a máa tẹ̀lé ọlọ́wọ́ ọba ò fi wálẹ̀ láì máa ṣe kí ni láì máa kọ̀ fún wa rí àyà tí mo fẹ́ yìí ká padà sínú manhaj àyà tẹ́ ń wò yìí àyà jẹ́ tó àti láàjálà ojú ọ̀nà kan ti ojú ni ojú ọ̀nà dáadáa lélẹ̀ àjálà rẹ̀ ojú ọ̀nà tó dúró ká sọ pé nǹkan nǹkan dáadáa ni tó dúró dọ́gba láti di adlu ọlọ́run bá ní wa anna hadha sirati mustaqiman fattabi'uhu ọlọ́run bá sọ dáadáa ní ojú ọ̀nà yẹn ọlọ́run bá dé àdálà ojú ọ̀nà yẹn ojú ọ̀nà tó dáa ojú ọ̀nà tèmi ọlọ́run bá rí máa rìn ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run bá rí ti bá jẹ́rù rí ló tẹ̀lé wala tattabi'u subul fatafarraqa bikum an sabili ọlọ́run ọba ti jẹ́ kókó àwọn ojú ọ̀nà tó kù olóbi jẹ́ gbogbo ẹnikẹ́ni tí máa ń ṣe dáhàwá tí ò bá máa ṣe àjẹsù ẹ̀tàdì kọ́ mọ sọ fáwọn yẹn pé ń tó dáa ní ẹ máa tẹ̀lé aburú rèé ẹ jìnà sí àwọn aláburú rèé ẹ jìnà sí wọn àwọn èèyàn dáadáa ní ẹ máa tẹ̀lé wọn dáwà burúkú níṣe dáwà kí ni mo níṣe jàmáà ìpèpè tí ò dáa nìí aljahu wa ta'dil onan pe ni al'amru bil ma'rufi wan nahyu 'anil munkar ọlọ́run ọba adékẹ́lá pa wá láti ẹ̀dá adá ń bí almarufu náà lójú ọ̀nà ọlọ́run ọba eré tó dúró dọ́gba fattabi'uhu ọlọ́run pa wá láti ká máa tẹ̀lé abẹ́ kọ́ ni munkaru tọ́lọ́run ọba adékẹ́lá kọ̀ fún wa annahyu

ọlọ́run ọba ní kẹ́ẹ̀sì má tẹ̀lé àwọn ọ̀nà tọ́yà kétékété asubul jamiu sabilu nìyẹn ló fi jẹ́ sí pé bàbá wa al-allamatu Rabi' ibn Hadi al-Madkhali wọ́n kọ tírà kan wọ́n ní siratun jama'atun wahidatun la jama'at wa siratun wahidun la 'ashara jama kan ṣoṣo òun náà lọ́lọ́wọ́n ba Allah subhanahu wa ta'ala fẹ́ lọ́lọ́wọ́n ba alekela nífẹ̀ẹ́ sí tọ́lọ́wọ́n ba fẹ́ lò òun náà ni jama tó bá ti wà lórí nǹkan tá nàbí àtàwọn sọ̀hábà wa. Hmm? man kana ala misli ma ana alayhi al ashabi òun ni kí ni aljama'a pé báyìí sí aljama'a yẹn náà ni asawaadul a'zamu òun náà ni as-siratul mustaqim ojú ọ̀nà eléyìí tó dúró dọ́gba òun náà ni as-sawadul a'zam òun náà ni lànà àwọn sàhábà ẹ́ òun náà ni al-'atiqa ẹ̀sìn àwọn sàhábà àwọn ẹni rí ìtajú àwọn ẹni àná ọlọ́wọ́n bá ní wala tattabi'u subul. ni bàbá nzo yìí pé wàsírọ́ọ̀tún wáhid láàṣàrọ̀ wàsírọ́ọ̀tún wáhidun ojú ọ̀nà ọlọ́wọ́ ọba ojú ọ̀nà ẹ̀yọ̀ kan ṣùnà ni wà á ná ha dà sírọ́ọ̀tì mustaqiman fattabi'uhu wà láàdẹ̀ tẹ̀bi la asharat ẹ gbọ́dọ̀ tẹ̀lé àwọn ojú ọ̀nà tó pọ̀ tí wọ́n yà kétékété fatafarraqa bikum an sabili ọlọ́wọ́ bá ìrẹ́kẹ́lá wá sọ fún wa in tí ó ṣẹlẹ̀ sí àwọn èèyàn tí bá ń tẹ̀lé ojú ọ̀nà yẹn aburú tí ó wà ń bẹ in tọ́lọ́wọ́ bá ìrẹ́kẹ́lá fi dé tàzírò wa tọ́lọ́wọ́ bá fi kìlọ̀ fún wa tó fi sọ wa lára ká ojú ọ̀nà yẹn ó ní pé ojú ọ̀nà sọ wa nù yóò mú wa yà kójú ọ̀nà yẹn máa ń mú yín yà kúrò kọ́ máa sọ yín nù kúrò kọ́mọ́ bá já yín kú lójú ọ̀nà tọ́nà ọba Allah subhanahu wa ta'ala kọ́mọ́ bá pín yín kú kọ́mọ́ tàfárọ́kọ̀ kọ́mọ́ mú ya kọ́mọ́ mú yín ya kú lójú ọ̀nà náà ọba Allah subhanahu wa ta'ala fatafárọ́kọ̀ bikum an sabili ó túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń tẹ̀lé subul àwọn ojú ọ̀nà eléyìí tí ọlọ́run bá àlékẹ́lá ní ká má tẹ̀lé yẹn tó yàtọ̀ sójú ọ̀nà ẹyọ kan tọ́lọ́run bá àlékẹ́lá pa aláṣẹ ká máa tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ ti ya ó ti ya kú lójú ọ̀nà ọlọ́run bá lọ́sùn fáànù tààlà torí pé ọlọ́run bá kìlọ̀ fún wa pé wà láti tẹ́bi ìṣòbòlà ọlọ́run bá ní a máa tẹ̀lé àwọn ọ̀nà eléyìí tó yà kelekele fátàfà rọ́kọ̀ bí kò máa tẹ̀lé yìí kọ́mọ́ mo ń ya kú lójú wọ́n ní hiya at-turuqul multawiyatul kharijatu anhu wọ́n ní òun náà ni àwọn ojú ọ̀nà al-multawiyatu àwọn ojú ọ̀nà tó yípo àwọn ojú ọ̀nà tó rọkìríká tó yípo al-kharijatu àwọn ojú ọ̀nà tó yípo tó rọkìríká ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá yẹn tó pé lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ làwọn ojú ọ̀nà yẹn wà al-kharijatu àwọn ojú ọ̀nà tó yẹ pé wọ́n jáde kúrò lójú ọ̀nà ọlọ́wọ́n bá àwọn ọ̀nà yẹn ọjáde kó lójú ọ̀nà Ọlọ́run Ọba ó kú ọ̀ya kú lára ojú ọ̀nà Ọlọ́run Ọba ni látòjú ọ̀nà Ọlọ́run Ọba náà ló ti jáde ó yé báyìí sùn so wọ́n ní wàtàfàrọ̀kọ̀ fẹ́ẹ́lún mudari'un mansubun bí annahu wọ́n ní fẹ́ẹ́lún mudari'un mansubun bí an ba'da fa'i wọ́n ní tàfàrọ̀kọ̀ yẹn wọ́n ní fẹ́ẹ́lùn mudari'un mansubun wọ́n ní fẹ́ẹ́lù mudari' tó wà mansubun fẹ́ẹ́lù mudari' ẹni tó yẹ kó gba nasbu bí an wọ́n ní in tó sì fún ní nasbu òun ni an ó gba nasbu pẹ̀lú an ba'da fa ìsàbàbíyà lẹ́yìn fáwù sàbàbíyà fatafa fa fáwù sàbàbíyà ni fatafarraqa bó yẹ so ọgbà nasuru pẹ̀lú an ba'dafa ìsàbàbíyà lákin hudifat minhu ta'ul mudari'a wọ́n ní ṣùgbọ́n wọ́n ti pa ta'u al-mudari'a ta'u ta'a ma fi ma mudari'a wọ́n ti parẹ́ nínú gbólóhùn yìí wà asluha wọ́n ní ìpínlẹ̀ gbólóhùn yẹn gan ni tatafarraqu ní pé annakum idha idha ittaba'tum as-subula wípé dájúdájú tẹ́ bá tẹ̀lé àwọn ojú ọ̀nà tó pọ̀ yẹn tafarraqat bikum an sabilihi yóò mú yín ya kó lójú ọ̀nà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa tashattata bikumul ahwa wa ba'idat wa tashattata bikumul ahwa'u. wọ́n ní ìfẹ́ inú wa pín yẹlẹyẹlẹ ìfẹ́ inú ó pín yẹlẹyẹlẹ tẹ́ ẹ̀ fi ọba Allah subhanahu ta'ala oyè báyìí sìn so wà bá ìdàt ẹ wà jìnà nǹkan yẹn wà jìnà sójú ọ̀nà ọlọ́run ọba Allah ta'ala ojú ọ̀nà yẹn wà jìnà sójú ọ̀nà ọlọ́run ọba ó túmọ̀ sí pé ọba ń sọ fún wa ń bì nǹkan tí èjé ká sọ̀kan tí wọ́n pín wa yẹlẹyẹlẹ bídáà ni bídáà ni mú wa tàfárọ́kọ̀ yóò pín wa yẹlẹyẹlẹ nítorí pé tó lè mú wa sọ̀kan òun náà ni kí gbogbo wa ká tẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba gbogbo wa bá tẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba bá ń sọ lọ́hùn yẹn òun náà làwọn náà mọ̀ sọ bá ń ṣe lọ́hùn yẹn òun náà làwọn náà mọ̀ ṣe ń bì torí pé ẹ̀yin tẹ́ wà àtàwátà wà níyí a ní kẹkẹta ń tẹ̀lé ju ojú ọ̀nà yọ lọ so a lè yapa láíláí a mà tọ̀kan ni torí pé ojú ọ̀nà tẹ́yìn ń tẹ̀lé lọ́hùn yẹn òun náà làwọn náà ń tẹ̀lé níyìn táàfin sọ nǹkan tá ń sọ ojú ọ̀nà tá ń tẹ̀yìn ń tẹ̀lé tẹ́ẹ̀fin sọ ń tẹ̀ ń sọ yẹn iye náà náà ń tẹ̀ náà fi sọ nǹkan ń sọ naturally nǹkan kan náà làwọn ojú ọ̀nà tẹ́yìn ń tẹ̀lé tẹ́yìn fi ń ṣe nǹkan tẹ́yìn ṣe òun làwa náà ń tẹ̀lé táwa náà fi ń ṣe nǹkan táwa náà ṣe ibi tẹ́yìn ti ń mú làwa náà ti ń mú ibi tẹ́yìn ti ń mú mi mà làwa náà ti ń mú mi mà orísun yín lórísun tiwa náà tó túmọ̀ sí ni pé nǹkan kan náà la máa pọn omi kan náà la máa pọn òye báyìí sì torí pé odò kan náà la ti ń pọn mi orísun kan náà ni a ti ń pọn mi àdìsọ́kàn wa yóò ṣọ̀kan torí pé ibi táyìn ó ti mú olèmí ti mú ojú ọ̀nà kan náà ni gbogbo wa ń ṣẹ́rí padà sí wa yóò ṣọ̀kan iṣẹ́ wa wa yóò ṣọ̀kan ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ń kálukú ti ní ojú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ táà ti ń mú ẹ̀sìn ẹ̀yìn tí onítẹ̀yìn onílànà tẹ̀yìn gbé kalẹ̀ mu ti mú ẹ̀sìn naa i àwa náà ní tiwa náà táwa náà gbé kalẹ̀ kò síbi ti ń mú nǹkan ibi tí ó sọ̀tọ̀ọ̀tọ̀ so a bídà òun ló máa ń pín àwọn yẹlẹyẹlẹ tẹ́lẹ̀ gbogbo àwọn súbùlù yẹn àwọn ojú ọ̀nà tí ó ya tó ya yẹn ojú ọ̀nà bídà làwọn ojú ọ̀nà yẹn ojú ọ̀nà tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa òun lójú ọ̀nà sunna tánàbì gbé wa ó sá wa lójú pé ojú ọ̀nà kan lànà gbé kò sí ẹnìkan lè sọ bá yí pé ah, ojú ọ̀nà tánàbí gbé ayẹ̀kọ́ lójú ọ̀nà Ọlọ́run bá wà fẹ́ni tí ó bá di kèfèrí abẹ́ẹ̀kọ́ ni gbogbo mùsùlùmí náà lọ́gbà yí kójú ọ̀nà tànẹ́bì yẹn lójú ọ̀nà tọ́lọ́run bá ajẹ́kójú ọ̀nà Ahmadu Tijani yẹn nínú àwọn ojú ọ̀nà kétékété ni ajẹ́kójú ọ̀nà Ibrahim Niyas yẹn Abdulkadir Jilani yẹn wíwá bá yẹn sì ojú ọ̀nà àwọn Khawarij yẹn ojú ọ̀nà àwọn Shia yẹn ojú ọ̀nà àwọn Jahmiya yẹn ojú ọ̀nà àwọn Mu'tazila yẹn àwọn Qadariyya yẹn oye yi sì gbogbo orú àwọn ojú ọ̀nà yẹn làwọn ojú ọ̀nà tó yapa tó fi jẹ́ sí pé gbogbo àwọn tí wọ́n rí ojú ọ̀nà yẹn náà ẹ̀rí pé wọ́n yapa ni wọ́n sì pín yẹlẹyẹlẹ ṣùgbọ́n al-sunnah wal jamā'ah ojú ọ̀nà yẹn gbogbo apáta gbogbo bí tá a bá wà láyé a mà ṣọ̀kan ni nǹkan táwọn ń sọ ní nàìjíríà ń bí náà ń sọ káàkiri gbàgbá láyé táwọn à ń sọ ní masalasi bí ọjọ́ sí pé súnà ni wọ́n ń pèpè sí ń bẹ̀ àbẹ̀ ẹ̀kọ́ ni tó yẹ pé àwọn ibi tí àti ibi tá à ń ṣeré padà sí ìlànà kan náà ni so bídà ló máa ń pín wa yẹlẹyẹlẹ ẹ wò ní ìsìn báyìí ní tí màá fi parí ni eléyà kí èsì ilé báyìí kẹlẹ máa ń pé bídà yóò pín wa yẹlẹyẹlẹ àlè sọ̀kan ẹ wo bí àwọn nurse ti ń sàtà láti tiwọn sọpapọ̀ mọ́ bí ti kọ̀ rí bù ṣe sọpapọ̀ mọ́ bí kọ̀ rí bù ṣe láti tiẹ̀ sọ́pàpọ̀ mọ́ ti Jackman tẹ̀bẹ́kọ̀ papọ̀ abẹ́ẹ̀kọ́ ni sọ́pàpọ̀ mọ́ Tansaruddin Nawairuddin Ansarul Islam sọ́pàpọ̀ mọ́ra wọn àti gbogbo àwọn oríṣiríṣi àwọn àsàlátù káwọn yẹn gbé kalẹ̀ lónìí fún kálukú ti nílànà tí fi ń sàsàlátù tiẹ̀ abẹ́ẹ̀kọ́ ni kó papọ̀ mọ́ra wọn ní tí ò kó papọ̀ mọ́ra wọn ni wípé kìí ṣe ojú ọ̀nà tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n ọba àdékẹ́lá pa wá láti ká máa tẹ̀lé kó ojú ọ̀nà àwọn olórí ìjọ wọn àwọn tó ń gbé ìròrí yẹn kalẹ̀ ojú ọ̀nà wọn náà ń tẹ̀lé tabatuni ká padà sínú àwọn ẹgbẹ́ tó yẹ pé àwọn náà ń fara ti súnà ìlànà tabligh sọjọmọ ti TMC tí TMC jọmọ ti tàbọ́múnù tí tàbọ́múnù jọmọ ti tààwùnù tí tààwùnù jọmọ ti MSS tí MSS jọmọ ti wáhídà tó ti wáhídà sọjọ ti jàbàtà Hmm? gbogbo oríṣi àwọn kìíní yìí ẹ̀rí pé gbogbo ohun ọ̀nà kan tó pín yẹlẹyẹlẹ náà ni oríṣiríṣi ròrí òun náà lẹ́ẹ̀ máa bá lọ́dọ̀ ìjọ kọ̀ọ̀kan tó yàtọ̀ tó síra wọn oríṣiríṣi ìlànà lẹ́ẹ̀ma bá lọ́dọ̀ ìjọ kọ̀ọ̀kan tó yàtọ̀ síra wọn gbogbo wọn sì ni wọ́n ti ń tàfi ti nǹkan yẹn síbi súnà náà ni abẹ́ẹ̀kọ́ ni so ó dá wa lójú pé àwọn oríṣiríṣi àwọn òrùrí tó yapa síra wọn yìí à gbogbo ẹ̀kọ́ ni gbogbo àwọn nǹkan yìí yapa yìí súnà ò mọ̀ sáwọn nǹkan yẹn torí pé súnà ò lè mọ̀ sí gbogbo àwọn nǹkan yẹn kó wọ́n yapa síra wọn bẹ́yẹn wọ́n yapa náà ibi náà ló fẹ́yìn tẹ̀blíìgì nílànà tí tó yapa sí tàwọn ti tmt tó yapa sí tàwọn tàbọ́múnú àti tàáwúnú àbẹ́ẹ̀kọ́ ni kò lè rí bẹ́ẹ̀ bó ṣe wù kó mọ̀ so irú àwọn nǹkan yẹn ibi táwọn ìṣòro yẹn ìtú ti máa ń dé nìyẹn tó yẹ báyìí sọ kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó dáhùn kó sànù wa kọ́lọ́wọ́n bá kí ó ṣe wá ní ẹni tí ó máa tẹ́rí padà tí ó sì máa tẹ̀lé lànà tọ́lọ́wọ́n bá Allah subhanahu eléyìí tó dúró dọ́gba tọ́lọ́wọ́n bá Allah subhanahu pa aláṣẹ ká máa tẹ̀lé kó ìṣe wá lẹ́ni tí ó jìnnà sí àwọn ìlànà eléyìí tí ó pín yẹlẹyẹlẹ eléyìí tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa kọ̀ fún wa láti tẹ̀lé àwọn ìyànà tó yẹ pé yóò wa ya yóò ya yóò mú wa ya kó lójú ọ̀nà ilé tọ́lọ̀ ọba àlekẹ́lá ń kìlọ̀ rẹ̀ fún wa fọ́lọ̀ هذا والله أعلم سبحانك اللهم وبحمدك شر أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته